ẹ̀písẹ́lì kejì ti pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí tímótíù orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì kristi jésù nípa ìfẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí ìyè tí ń bẹ ní kristi jésù sí tímótíù ọmọ mi olùfẹ́ ọ̀wọ́n oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti kristi jésù olúwa wa. Wa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí èmi ń sìn láti ọ̀dọ̀ àwọn bàbá mi wá nínú ẹ̀rí ọkàn funfun pé ní àìsinmi ni èmi ń ṣe ìrántí rẹ nínú àdúrà mi tọ̀sán tòru ni èmi ń jáyà àti rí ọ tí mò ń rántí omijé rẹ kí a lè fi ayọ̀ kún mi ní ọkàn nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ èyí tí ó kọ́ wà nínú lóde ìyá ńlá rẹ àti nínú Iyunike ìyá rẹ mo sì gbàgbọ́ pé ó ń bẹ nínú rẹ pẹ̀lú nítorí ìdí èyí ni mo ṣe ń rán ọ létí pé kí ìwọ kí o máa rú ẹ̀bùn Ọlọ́run sókè èyí tí ń bẹ nínú rẹ nípa gbígbé ọwọ́ mi lé ọ nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti inú tí ó yè kooro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 ṣùgbọ́n tí a fi hàn nísinsìnyí nípa ìfarahàn Jésù Kristi olùgbàlà wa ẹni tí ó pa ikú rẹ̀ tí ó sì mú ìyè àti àìdíbàjẹ́ wá sí ìmọ́lẹ̀ nípasẹ̀ ìhìnrere fún èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpọ́stélì àti olùkọ́ nítorí ìdí èyí tí èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́ ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ nì di àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù ohun rere nì tí a ti fi lé ọ lọ́wọ́ pa á mọ́ nípa ẹ̀mí mọ́ tí ń gbé inú wa èyí ni ìwọ mọ̀ pé gbogbo àwọn tí ó wà ní Éṣíà yí padà kúrò lẹ́yìn mi nínú àwọn ẹni tí fígélù àti amógénì gbé wà kí olúwa kí ó fi àánú fún ilé onésífórù nítorí tí máa tù mí lára nígbà púpọ̀ ẹ̀wọ̀n mi kò sì tì í lójú ṣùgbọ́n nígbà tí ó wà ní Róòmù ó fi ẹ̀sọ̀ wá mi ó sì rí mi kí olúwa kí ó fi fún un kí ó lè rí àánú lọ́dọ̀ olúwa ní ọjọ́ nì ìwọ tìkára rẹ sáàmọ̀ dájúdájú iye ohun tí o ṣe ìránṣẹ́ fún mi ní éfésù. tímọ́tíù kejì orí kejì. nítorí náà ìwọ ọmọ mi jẹ́ alágbára nínú oore ọ̀fẹ́ tí ń bẹ nínú kristi jésù àti ohun àní tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí àwọn náà ni kí ìwọ kí ó fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́ àwọn tí yóò lè máa kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ṣe alábàápín pẹ̀lú mi nínú ìpọ́njú bí ọmọ ogun rere Jésù Kristi kò sí ẹni tí ń jagun tí fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́ kí ó lè mú inú ẹni tí ó yàn ní ọmọ ogun dùn bí ẹnikẹ́ni bá sì ń jà a kì í dé e ní adé bí kò ṣe pé ó bá jà ní àìṣe èrú àgbẹ̀ tí ó ń ṣe làálàá ni ó ní láti kọ́ mú nínú èso wọn nì gba ohun tí èmi ń sọ̀rọ̀ nítorí olúwa yóò fún ọ ní òye nínú ohun gbogbo rántí jésù kristi tí ó jíǹde kúrò nínú òkú láti inú irú ọmọ dáfídì gẹ́gẹ́ bí ìrere mi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 bí àwa bá sẹ́ ẹ òun náà yóò sì sẹ́ wa bí àwa kò bá gbàgbọ́ òun dúró ní olóòótọ́ nítorí òun kò lè sẹ́ ara rẹ̀ nǹkan wọ̀nyí ni kí o máa rán wọn létí máa kìlọ̀ fún wọn níwájú Olúwa pé kí wọn kí o má ṣe jìyà ọ̀rọ̀ tí kò lérè fún ìparun àwọn tí ń gbọ́ ọ ṣáá pọn láti fi ara rẹ hàn níwájú Ọlọ́run ní ẹni tí ó yege a ṣiṣẹ́ tí kò ní láti tijú tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ ṣùgbọ́n yà kúrò nínú ọ̀rọ̀ asán nítorí tí wọn ó máa lọ síwájú nínú àìwà bí Ọlọ́run ọ̀rọ̀ wọn yóò sì máa jẹ́ bí egbò kíkẹ̀ nínú àwọn ẹni tí Himeneu àti Filetu wà àwọn ẹni tí ó ti ṣìnà ní ti òtítọ́ tí ń wí pé àjíǹde ti kọjá ná tí wọ́n sì ń bi ìgbàgbọ́ àwọn mìíràn ṣubú ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀ àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó kúrò nínú àìṣòdodo ṣùgbọ́n nínú ilé ńlá kì í ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní ń bẹ níbẹ̀ ṣùgbọ́n ti igi àti ti amọ̀ pẹ̀lú àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá bí ẹnikẹ́ni bá wí ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí òun ó jẹ́ ohun èlò sí ọlá tí a yà sí ọ̀tọ̀ tí ó sì yẹ fún ìlò baálé tí a sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo máa sá fún ìfẹ́kúfẹ̀ẹ́ ìwé sì máa lépa òdodo ìgbàgbọ́ ìfẹ́ àlàáfíà pẹ̀lú àwọn tí ń ké pe olúwa láti inú ọkàn funfun wá ṣùgbọ́n ìbéèrè wèrè àti aláìní ẹ̀kọ́ nínú ni kí o kọ̀ bí o ti mọ̀ pé wọn a máa dá ìjà sílẹ̀ ìránṣẹ́ olúwa kò sì gbọdọ̀ jà bí kò ṣe kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo ẹni tí ó lè kọ́ni onísùúrù ẹni tí yóò máa kọ́ àwọn aṣòdì pẹ̀lú ìwà tútù bí bọ́yá ọlọ́run lè fún wọn ní ìrònú pìwàdà sí ìmọ̀ òtítọ́ wọn ó sì lè sọjí kúrò nínú ìdẹkùn èṣù àwọn tí a ti dì ní ìgbèkùn láti ọwọ́ rẹ̀ wá sí ìfẹ́ rẹ̀. tímọ́tíù kejì orí kẹta. ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlèdáríjini abanijẹ́ aláìlèkóra wọn níjánu òǹrorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bíi ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣe agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí ni àwọn tí ń rákò wọ inú ilé tí wọ́n sì ń dí àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀ rù ní ìgbẹ̀sìn tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ́ fà kiri wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́ ǹjẹ́ gẹ́gẹ́ bí Jánésì àti Jáńbérì ti kọ ojú ìjà sí Mósè bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí kọ ojú ìjà sí òtítọ́ àwọn ènìyàn tí inú wọn dìbàjẹ́ àwọn ẹni ìtanù ní ti ọ̀ràn ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kì yóò lọ síwájú jù bẹ́ẹ̀ lọ nítorí wèrè wọn yóò farahàn fún gbogbo ènìyàn gẹ́gẹ́ bí tiwọn ti yọrí sí ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi ìgbésí ayé mi ìpinnu ìgbàgbọ́ ìpamọ́ra ìfẹ́ni sùúrù inúnibíni ìyà. E àwọn tí ó dé bá mi ní Áńtíókù ní Kóníónì àti ní Lísrà àwọn inúnibíni tí mo faradà Olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni ṣùgbọ́n àwọn ènìyàn búburú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 gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́ fún ìbániwí fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Tímọ́tì kejì orí kẹrin. Nítorí náà mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú àti nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀ wàásù ọ̀rọ̀ náà ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀ báni wí ṣe ìtọ́ni gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọn ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ó sì yí padà sí ìtàn asán ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú ohun gbogbo máa farada ìpọ́njú ṣe iṣẹ́ ìfàǹjẹ́lìstì ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ láṣepé nítorí à ń fi mí rúbọ nísinsìnyí àti lọ mi sì súnmọ́ etílé èmi ti ja ìjà rere èmi ti parí eré ìje mi èmi ti pa ìgbàgbọ́ mọ́ láti ìsinsìnyí lọ a fi adé òdodo lélẹ̀ fún mi tí olúwa onídàájọ́ òdodo yóò fi fún mi ní ọjọ́ náà kì í sì ṣe kìkì èmi nìkan ṣùgbọ́n pẹ̀lú fún gbogbo àwọn tí ó ti fẹ́ ìfarahàn rẹ̀. Sa ipá rẹ láti tètè tọ̀ mí wá. Nítorí Démà ti kọ̀ mí sílẹ̀. Nítorí ó ń fẹ́ ayé ìsinsìnyí. Ó sì lọ sí Tẹsalóníkà. Kreskeni sí Galatia. Títù sí Dalmatia. Luku nìkan ni ó wà pẹ̀lú mi mú máàkù wá pẹ̀lú rẹ nítorí ó wúlò fún mi fún iṣẹ́ ìránṣẹ́ mo rán Tíkíkù ní iṣẹ́ lọ sí Éfésù aṣọ òtútù tí mo fi sílẹ̀ ní Troa lọ́dọ̀ Kápù nígbà tí ìwọ bá ń bọ̀ mú un wá àti ìwé wọn nì pẹ̀lú pẹ̀lú ìwé awọ wọn nì Alexanderu alágbẹ̀dẹ bàbá ṣe mí ní ibi pípọ̀ olúwa yóò san án fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹni tí kì ìwọ kí ó máa ṣọ́ra pẹ̀lú nítorí tí ó kọ ojú ìjà sí ìwàásù wa púpọ̀ ní àtètèkọ́jẹ́ ẹjọ́ mi kò sí ẹni tí ó bá mi gba ẹjọ́ rò ṣùgbọ́n gbogbo ènìyàn ni ó kọ̀ mí sílẹ̀ àdúrà mi ni kí a má ṣe kà á sí wọn ní ọrùn ṣùgbọ́n olúwa gba ẹjọ́ mi rò ó sì fún mi lágbára pé nípasẹ̀ mi kí a lè wàásù náà ní àwàjálẹ̀ àti pé kí gbogbo àwọn kèfèrí kí ó lè gbọ́ a sì gbà mí kúrò ní ẹnu kìnìún nì olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ búburú gbogbo yóò sì gbà mí dé inú ìjọba rẹ̀ ọ̀run ẹni tí ògo wà fún láé àti láéláé àmín. Ah, kí Priska àti Aquila àti ilé Onesforu Erastu wà ní Kọ̀ríntì ṣùgbọ́n mo fi Trofimu sílẹ̀ ní Mílétù nínú àìsàn sa ipá rẹ láti tètè wá ṣáájú ìgbà òtútù Eubulu kí ọ àti Pudeni àti Lino àti Claudia àti gbogbo àwọn arákùnrin kí olúwa kí ó wà pẹ̀lú ẹ̀mí rẹ kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín àmín. Ah,